mo kì í káàbọ̀ sí ajá àbàlẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù Lionel Messi ló ti kéde wípé ife ẹ̀yẹ àgbáyé tó ń wá yìí ni yóò jẹ́ àgbákọ́yìn fún òun bí orílẹ̀-èdè Argentina ti na Croatia ní àná bolẹ̀ pẹ̀lú àmì ayò mẹ́ta sí òdo nígbà tí Messi àti Alvarez gbá bọ́ọ̀lù ọ̀hún wọlé sínú àwọn ará Croatia eléyìí tó wá mú wọn yege dé ìpele spina nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè orílẹ̀-èdè Qatar Lionel Messi sọ wípé kì í ṣe tikú kì í ṣe tààrùn àwámọ̀ rèé o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà aláfẹ́ lórí ìtàkùn ayélujára Cubana Chipris òun ló ti fi ayọ̀ kéde wípé Davido yóò ṣeré níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tó ń lọ lọ́wọ́ ní Qatar Davido yóò ṣeré ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti ṣàfihàn fọ́nrán fídíò níbi tí òun àti bàbá ìmàdé ti jọ jókòó papọ̀ tí wọ́n sì jọ ń ṣeré ó wá sọ wípé Davido yóò ṣeré yóò sì dá àwọn ènìyàn lárayá ní orílẹ̀-èdè Qatar ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ aya ìlú mọ̀ọ́ká Paul Okoye tẹ́lẹ̀ rí Anita Okoye ó ló ti ń fi fọ́nrán fídíò ṣàjọyọ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ tó sì ń sọ wípé òun kì yóò dẹ́kun láti tẹ̀síwájú nínú títú àwọn ọmọ náà wípé kò kan òun o kí ọkọ òun tẹ́lẹ̀ kó máa ṣe léyìí tó wù lórí ìtàkùn ayélujára kódà kó gbé ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ sórí èyí tó kàn òun ni wípé kí òun tọ́jú àwọn ọmọ òun kí wọ́n sì yege ní ilé ayé Anita Okoye ló sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀. nọ́mbà ẹlẹ́ẹ̀keje. ohun tó kọjú séèyàn kan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn òun ló ṣe àfihàn fífọ́nrán fídíò olólùfẹ́ Paul Okoye tuntun ti gba orí ìtàkùn ayélujára kan bí àwọn ènìyàn ti lọ wú fọ́nrán ọmọbìnrin ọ̀hún jáde lórí ìtàkùn ayélujára tí ọ̀kan nínú àwọn fọ́nrán fídíò fídíò náà sì ń sọ nípa bí ọmọbìnrin ọ̀hún ti kọ sórí ìtàkùn tiktok rẹ̀ wípé sugar daddy òun ó ń fẹ́ ìrírí aláìníye nígbà tí òun pẹ̀lú sì ń fẹ́ owó léyìí tó túmọ̀ sí wípé ìyá ń ronú ọmọ ń ro ọkà ìfẹ́ òtítọ́ ó ní paul okoye ń fẹ́ nígbà tí ọmọbìnrin yìí ń fẹ́ owó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti ń gba ọ̀rọ̀ náà lórí ìtàkùn ayélujára bí ẹni gbagba ọtí wípé owó lọmọ yìí fẹ́ kò nífẹ̀ẹ́ paul nígbà táwọn ẹlòmíràn sọ wípé irọ́ ni ó nífẹ̀ẹ́ rẹ̀ ó kàn kọ́ sí síbẹ̀ ni. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà olólùfẹ́ nkechi blessing tẹ́lẹ̀ rí ọ̀nàrẹ́bù ọ̀pẹyẹmí falẹ́gàn ló ti ń kín ọ̀rọ̀ tó ń lọ lórí ìtàkùn ayélujára kan lẹ́yìn lórí awuyewuye eléyìí tó ń lọ láàrin ṣìnà rámpọ̀ àti aya rẹ̀ eléyìí tí aya rẹ̀ sọ wípé òun ló ń bọ́ ọkùnrin náà àti wípé ó jẹun lọ́pọ̀lọpọ̀ owó ní báyìí falẹ́gàn ti wá sórí ìtàkùn ayélujára tó sì sọ wípé kí ló dé gan tó jẹ́ wípé nígbà tí ìjà bá dé ó ní àwọn obìnrin yóò máa sọ wípé àwọn làwọn ń tọ́jú ọkùnrin àwọn làwọn ń fún ní gbogbo ohun tó fẹ́ ọ̀pẹyẹmí falẹ́gàn tó lo ìtàkùn ayélujára rẹ̀ láti kọ ilé yìí wípé irọ́ ni gbogbo rẹ̀ níwọ̀n ìgbà tó ti jẹ́ wípé ìjà ló dé tòní dòwe ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ló ti ń fajúro tí wọ́n sì ń fi ìkọminú wọn hàn lórí ìtàkùn ayélujára wọn látàrí owó rọ̀gùnrọ̀gùn eléyìí tí àwọn àjọ EFCC rí ní bárẹ́kẹ̀ àwọn ọlọ́pàá ní Makọ́dé ní ìpínlẹ̀ Benue Ibrahim Chata àti gbajúgbajà adẹ́rìnpòṣónú ni Ayọ̀ Ajéwọlé wòlíì àgbà ni wọ́n ṣe àtúntẹ̀ fọ́nrán náà sórí ìtàkùn ayélujára wọn tí wọ́n sì fi ìkọminú àti ìbànújẹ́ ọkàn wọn hàn wípé lórílẹ̀-èdè tí ebi ti ń pa lọ kó owó rọ̀gùnrọ̀gùn pamọ́ tí owó ọ̀hún sì bàjẹ́ pátápátá po ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń ṣe àtúntẹ̀ fọ́nrán fídíò náà tí wọ́n sì ń fi ìbànújẹ́ ọkàn wọn hàn pẹ̀lú ẹ díẹ̀ nínú rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà amúlùdùn ní Timi Dakolo òun ló ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn obìnrin lórí ìtàkùn ayélujára pàápàá àwọn tó máa ń sọ wípé àwọn ò lè fi ọkùnrin tí ó ṣe aláìní nígbà tí àwọn gan fúnra wọn ń làkàkà láti jẹ́ ènìyàn tó jẹ́ wípé oúnjẹ àárọ̀ kò bá tọ̀sán lẹ́nu wọn tí wọ́n tó wá máa sọ wípé àwọn ò lè fi ọkùnrin kan eléyìí tí kò ní owó lọ́wọ́ Timi Dakolo wá sọ wípé ọ̀rọ̀ yìí kò túmọ̀ sí ohunkóhun bí kò ṣe wípé ó dàbí ìgbà tí ènìyàn bá da ẹgbẹ́ sílẹ̀ tó wá yọ ara rẹ̀ kúrò nínú ẹgbẹ́ náà lórí ìtàkùn ayélujára WhatsApp wípé bó ṣe rí gangan leléyìí wípé fi ọ̀rọ̀ ṣírò ara rẹ̀ wò kó má dàbẹ̀ ni wípé ẹni ẹlẹ́ni lòun kó gbogbo bùkátà lé lórí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta àgbà olùdarí sinimá àti ayàwòrán ni bàbá Túndé Kélání òun ló ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olúwa fún àṣeyọrí ìfioyè ọ̀mọ̀wé dánilọ́lá eléyìí tí ó ṣẹlẹ̀ sí wọn ní ilé ìwé yunifásitì ìlú Ìbàdàn níbi tí bàbá náà ti gboyè tí wọ́n sì ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ará ọ̀rẹ́ àti gbogbo àwọn alátìlẹ́yìn gbogbo kódà bàb bàbá yìí lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń ṣùgbà wọn láti lè jẹ́ kí wọ́n máa rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí àwọn ènìyàn fi ń kan sáárá sí wọn ṣe pẹ̀lú àdúrà wípé kí olódùmarè kó bùkún gbogbo ènìyàn Túndé Kèlání ló lo ìtàkùn ayélujára Instagram rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ àwọn ènìyàn fún àtìlẹ́yìn àti àṣeyọrí oyè ọ̀mọ̀wé tí wọ́n fi dá bàbá náà lọ́lá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ àti olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò Yes FM ìyẹn Yẹmí Ṣòǹdé Adéwálé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó mọ̀ sí Gígan Àkàlà ni ó ti sọ wípé àwọn kan ti ń dúnkokò mọ́ òun o láti fi fọ́nà fídíò òun síta tí wọ́n sì sọ wípé àwọn fẹ́ owó lọ́gùn rọ́gún lọ́wọ́ òun ọ̀gbẹ́ni Yẹmí Ṣòǹdé ti pariwo síta wípé ẹ gbòun o àwọn kan ti ń dúnkokò mọ́ òun wípé àwọn yóò tó ti fọ́nà fídíò òun sórí ìtàkùn ayélujára nítorí náà òun kò mọ ohun tó máa ṣe lásìkò yìí eléyìí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa dá ọ̀rọ̀ náà lórí ìtàkùn ayélujára wípé kò jẹ́ rí bẹ́ẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní bí ìràwọ̀ tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ láwùjọ àwọn onísinimá Rẹ̀mílẹ́kún Fọlárìn oló ti ń fi àbùkù kan òṣèré àti olóòtú sinimá kan tí wọ́n pè ní Dùnmọ́mi fún fífi ọ̀bẹ ẹ̀yìn jẹ́ níṣu nípa fífẹ́ ọkọ rẹ̀ tàbí ní nǹkan kan papọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Àtòríbẹ́wù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún máa ń pè ní àgbà yahoo Rẹ̀mílẹ́kún Fọlárìn ló lo sinimá papọ̀ kò túmọ̀ sí wípé kí òun àti ẹjọ́ máa tó ara wọn níṣu lẹ́yìn ìwò ó wàá sọ wípé eléyìí jẹ́ eléyìí tó kọni lóminú púpọ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ohun tó kọjú séèyàn kan ẹ̀yìn ló kọ sí ẹlòmíràn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n sọ wípé ọ̀rọ̀ tí Fọlárìn sọ ó lè má jẹ́ òtítọ́ nítorí wípé oríṣiríṣi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ni àwọn ènìyàn ń lò láti polówó sinimá wọn lórí ìtàkùn ayélujára YouTube wípé ó ṣeéṣe ó jẹ́ wípé ó fẹ́ lo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí láti polówó ọjà wọn eléyìí tó ṣẹ̀ṣẹ̀ jáde ni ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ó ti wá sórí ìtàkùn ayélujára láti wá ṣe kìlọ̀kìlọ̀ fún dùnmọ́mi láti fi ọkọ rẹ̀ àtòríbẹ́wù sílẹ̀ ẹ wo díẹ̀ nínú fọ́nrán rẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ dùn mọ́ mi o kó bá mi fi Ọláìdé Àjàní Àtòríbẹ́wù sílẹ̀ nítorí pé èmi ni mo kọ́kọ́ fẹ́ àgbà yahoo dùn mọ́ mi dẹ̀ mọ̀ sí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 àṣẹ ọdún kérésì àti ọdún tuntun tó ń bọ̀ lọ́nà ajú wa ṣe tí tó fi máa dìgbà míì táwọn máa fi rí àti àánú pàdé má ṣe burúkú o nítorí wípé ó ń padà bọ̀ wá bá ọ ó dàbọ̀.